صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا وقف ولم أبع أتريك أتيك يلون فو النبي ومحمد صلى الله عليه وآله وسلم وأرى إلي النبي وصحابه ونتي أنت ليلة النبي صلى الله عليه وسلم abẹ́lọ́run kò fi kẹtí àtọrọ yìí kò fi kárí wọn eléyìí ni ètò àdínà sọ̀rọ̀ tí ó ń lọ ní orí ilé rédíò royal fm gbogbo ọjọ́ jùmọ̀ ẹ̀rá yìí gbogbo àwọn tí aláǹfààní láti gbọ́ra wa akíra wa pẹ̀lú gbọ́nà wa sálámù alaykum wa rahmatulahi wa barakatuhu ọ̀rọ̀ tí mò ń bábọ̀ wá òun náà ni sifatul muttaqin àwọn ìròyìn àwọn olùbẹ̀rù ọlọ́run ọba tí èèyàn bá fẹ́ mọ̀ bóun bá ń wà nínú àwọn tí ń bẹ̀rù ọlọ́run tó èèyàn mọ̀ rí àwọn ìròyìn tá à ń kà yìí èèyàn mọ̀ rí ní ara ara àyàn ọ̀gọ̀gàn wọ́n mọ̀ rí mọ̀ sílẹ̀ tó wà nínú rẹ̀ mo ti ka pé èèyàn jìnnà tọ́lẹ́kejì èèyàn gba àwọn nǹkan tí ojú ò rí èèyàn gbàgbọ́ tó náà èèyàn lórí kádàrà ọlọ́wọ́n ọba èyí tí ó bá ṣẹlẹ̀ síyàn èyí ni sùúrù lórí rẹ̀ àwọn ìṣesí ìṣesí àwọn olùbẹ̀rù ọlọ́wọ́n ọba ni tó bá kan náà ní ìtí afẹ́fi kún ní èní òun náà ni àlàáfù olúwanilára àyàn ni pé lára àwọn ìròyìn tí a máa rí lára ẹni tó bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run òun náà ni pé ẹni yẹn yóò máa ní àmójúkúò tí èèyàn bá ṣẹ̀ tí wọ́n bá ti di pé wọ́n bá ti bẹ̀bẹ̀ tí wọ́n ní kó má bínú yóò jẹ́ kó tán so irú ẹni tó bá rí báyẹn àpẹẹrẹ ìbẹ̀rù ọlọ́wọ́n ọba ni torí ẹni yẹn yóò mọ ríra rẹ̀ pé ta lòun ọlọ́wọ́n ọba gan tó ṣe pé nǹkan ló dáwọ̀ ẹ̀dẹ́ ènìyàn gan tí a bá ṣẹ̀ tá a bá sì ti bẹ̀ ní àsìkò tó yẹ kí á bẹ̀ pẹ̀lú àwọn mẹ́jẹ̀mú tó máa ń tẹ̀lé ìbẹ̀ ọlọ́run ọba àbí ìtọ́rọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọlọ́run foríjì nǹkan tó wá ní àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn sọ̀rọ̀ náà ni ọlọ́run ọba àgbà ní 237 ọlọ́run ọba ní wa an ta'fu aqrabu lit-taqwa olúwa ní kẹ́ jẹ́ni tí ó máa ṣàmójú àwọn ah, ló sun yín mọ́ ìbẹ̀rù ọlọ́run ọba jù kẹ́ ẹ jẹ́ ẹni tí ó máa ṣàmójúkú ẹni tí wọ́n bá rí pé bá máa ń ṣàmójúkú ẹni yẹn ó súnmọ́ ká pè pé olùbẹ̀rù ọlọ́run ẹni pé tí wọ́n ṣẹ̀ tí wọ́n bá ti bẹ̀bẹ̀ pé má bínú tí ó sì jẹ́ kó tó tán sọ̀rọ̀ eléyìí apẹ̀rẹ̀ ìbẹ̀rù ọlọ́run ni tòun náà wúra rẹ wo àwọn tí ẹjọ́ ṣọ́ra yín nínú mọ̀lẹ́bí wo àwọn tí ẹjọ́ ṣọ́ra yín nínú ọ̀rẹ́ ọlọ́mọ iye ọdún tẹ́lómi ti ń bá ẹbí rẹ̀ jà kọ́lẹ̀ lómi ń bá ọmọ rẹ̀ ọmọ bíbí inú rẹ̀ ń bá jà ọmọ lómi ń bá òbí rẹ̀ jà ó lè ṣe lóòótọ́ kó jẹ kó wọ́n sè ọ́ bẹ́ẹ̀ ni wọ́n lè sè ọ́ ìyá lè ṣe ọmọ ọmọ lè ṣe ìyá bàbá lè ṣe ọmọ ọmọ lè ṣe bàbá tòmọ́ yẹn ò túmọ̀ tí pé kó wá ní kò ní tán kò ní tán mọ́ àbí àbúrò ṣe ẹ̀gbọ́n ẹ̀gbọ́n sí àbúrò kí ẹnìkan wá dúpẹ́ kò ní tán mọ́ so léyìí kì í ṣe àpẹẹrẹ ẹni tó bẹ̀rù ọlọ́run ọba àpẹẹrẹ ìbẹ̀rù ọlọ́run èèyàn máa ń wò pé ah tọ́lọ́ ni ẹ bẹ̀rù ẹ má já okùn okùn ẹbí tó má já okùn ẹbí tó bá kan náà èèyàn máa rántí pé ah èmi náà mò ń tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run à ń ṣe lọ́run ọlọ́run ọba kódà àwọn kan bẹ tó ṣe pé èèyàn ṣe lọ́run tọ́lọ́run ò sì ní òun ni pé tí wọ́n bá ti ní àwọn iṣẹ́ rí mí tí wọ́n bá wá ṣe dáadáa ọlọ́run bá ní innal hasanati yudhhibna sayyi'at yudhhibna sayyi'at lúwa ní kẹbá rí ẹni tó bá máa ń ṣe dáadáa àwọn dáadáa yẹn ó máa ń pa àwọn iṣẹ́ ibi kan rẹ kọ́lá yẹn túbá lọ́dọ̀ ọlọ́run ọlọ́run sì yẹn máa pa rẹ bẹ́ẹ̀ náà lèyẹn náà ti gbọ́dọ̀ ṣe kọ́lá Nabi sallallahu alaihi wasallam ọ rántí pé bùnmi ń bẹ tó ní yìí sì dá sí ọ ẹni yìí sì ń ṣe dáadáa lọ́nà yìí o ẹni náà sì dá sí báyìí o tó o rí eléyìí ó jẹ́ ìlànà tí anabi sallallahu alaihi wasallam tí ó kọ́ wa kó lọ́wọ́ bá jí kó yí wa pé kódà ìṣesí yẹn tó máa ń ní pé ẹni lèèyàn ẹni ara kí ọmọ ṣàmójúkú níbi tó máa mọ̀ pé ẹni olúwa ni والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين الواني àwọn tó yẹ kó máa ń ṣàmójúkò wọlkavimín lọ́gàí àwọn tó yẹ kó máa ń gbébinú mi tán bá ṣàìdá fún wọn tán bá ṣẹ̀ wọn tán bá bí wọn nínú tán bá ti bẹ̀ wọn ó sì gbébinú yẹn mi wọ̀là àyàfínà ẹni àwọn tó yẹ máa ń ṣàmójúkò fáwọn èèyàn olúwa ní àwọn ẹni yìí ah ọlọ́yọ̀ ṣùgbọ́n mọ̀sìn olúwa ní àwọn ẹni dáadáa nìyẹn àwọn èèyàn rẹ̀ nìyẹn ṣùgbọ́n kálukú wa náà ká ṣe àkíyèsí ká wò pé àwọn náà ìwà tí wọn fi ń wà nínú olùbẹ̀rù ọlọ́run òun náà ni kí wọn máa ní àmójúkò àmọ́ kó wá lọ lè ní kó ti lọ lè ní dáyárì kọ́ mọ wá kọ owó aburú táwọn èèyàn ṣe ọ̀kalẹ̀ sí àbí òtí ẹ̀ ní dáyárì inú ọkàn rẹ náà ló fi dáyárì yẹn sí tó mọ wá sọ pé lágbájá ó ṣẹ̀mí láéláé kò ní tán kó dẹ̀ lómi yóò tó pítà rẹ̀ fọ́mọ rẹ̀ sùfàànà wà kí lọ́wọ́ fi yóò ṣe ẹbí ọmọ wa dàrú ilé ọmọ wa dàrú ìran ọmọ wa bàjẹ́ tó látara pé kí ni ẹni tí ò lámojú kù tó tẹ́yìn bá ti lámojú kù ẹni yẹn yóò rí nǹkan tán ṣe kọ́lọ́mọṣẹ́ àti wa ní ẹni tí yóò bẹ̀rù rẹ̀ tó lára nǹkan tí wọn fi máa olùbẹ̀rù ọlọ́wọ́n bàbá kan náà òun náà ni àlàáìdìlò àlàáìdì kí wọn máa ṣe dọ́gbadọ́gba kí wọn wá ìjọ kò ṣe dọ́gbadọ́gba wọn ṣe àbòsí wọ́n ṣàbòsí fún yàn so dọ́gbadọ́gba kéèyàn gbé láti ibi tó ń jẹ́ ìpínlẹ̀ dọ́gbadọ́gba ìpínlẹ̀ dọ́gbadọ́gba ni al-adlu Allah ẹni tẹ́ bá rí tó jẹ́ olùbẹ̀rù ọlọ́run yóò ní dọ́gbadọ́gba pẹ̀lú ọba tó dáa kò ní ṣàbòsí fi janabi rabbihi sí ọlọ́run ọba rẹ̀ kò ní ṣàbòsí àbòsí ni kí ọmọ ṣẹbọ kí ọmọ gbé ẹ̀tọ́ ọlọ́run fún nǹkan míì kí ọmọ pe nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run kí wọ́n máa gbẹ́mi tẹ nǹkan míì kí wọ́n máa sáàdì nǹkan míì kí wọ́n máa fi nǹkan míì ṣe ìṣọ́ra tí yàtọ̀ fún ọlọ́run ọba burú eléyìí ẹni tó bá ń ṣe báyìí ẹni yẹn ti bu ọlọ́run ọba sí náà lọ́lọ́run bí ń sọ náà Al-Qur'an nígbà tí Luqman ń sọ fún ọmọ rẹ̀ pé ya bunayya la tushrik billah inna ash-shirka la dhulmun 'azim tí wọ́n máa yá mi wọ́n máa mi wọ́n máa mi la tushrik billah ya bunayya la tushrik billah mọ́ inna ṣíríkà la zulmun azim sórí kí wọ́n máa ṣẹbọ ah, àbòsí lálá ni fún ọba tó dáyà àbòsí ni ìyẹn ni pé ìyẹn ní dọ́gbadọ́gba pẹ̀lú ọba tó dáànù ṣùgbọ́n kan náà lára dọ́gbadọ́gba tí wọ́n gbọ́dọ̀ ní láti mọ̀ pé ní yìí olùbẹ̀rù ọlọ́run ọba ni òun náà ni kí wọ́n ní dọ́gbadọ́gba ma'a nabi sallallahu alaihi wasallam ní ìṣe dọ́gbadọ́gba pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam má tẹ̀lé súnà ànábì má tẹ̀lé lánàá rẹ̀ so kí ló fẹ́ fi sọ pé o fẹ́ lè máa tẹ̀lé olómi tí ìsàn nẹ́bí sallallahu alaihi wasallam wallahi tó bá ń tẹ̀lé olómi òun ṣàbòsí fà nẹ́bí sallallahu alaihi wasallam torí pé gbogbo ẹni tọ́lọ́ wọn bá garanti rẹ pé òun lọ gbọ́dọ̀ máa tẹ̀lé ọ gbọ́dọ̀ tẹ̀lé lómi ànẹ́bí sallallahu alaihi wasallam ni olùwọ́ bá sọ̀rọ̀ al-Qur'an pé fi rasulillahi uswatun ìkọ́ṣe rẹ ìtẹ̀lé orí ń bẹ lára Nabi sallallahu alaihi wasallam fún ẹni tó bá mọ̀ pé òun fẹ́ sin náà tó sì ń wá ìyọnu ọlọ́run ọba gbé ní al-qiyama sùúrù ẹni yẹn Nabi sallallahu alaihi wasallam náà ni yóò tẹ̀lé ni yóò máa tẹ̀lé tó mọ́ ṣàbòsí fún mọ́ nínú ìlànà ẹlòmíì tó yàtọ̀ sí ìlànà tí Nabi sallallahu alaihi wasallam wá fún nípa ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ má ṣe gbogbo tó bá ń jà lámọ̀ rí ẹ̀sìn tí ìbá ti ṣe tànẹ́bì sọ̀lọ́ sọ́lá mọ́ṣẹ́ wàláhì torí pé òun lọ́lọ́wọ́ bá fi ẹ̀sìn rántí ọ ní tó wá mú wá fọ gẹ́gẹ́ náà lọ́yẹ kò ṣe òde tó bá fẹ́ sàtàr ṣe bá nẹ́bì ṣe ní òṣè ọfẹ́ sàtàlátù ṣe ń tànẹ́bì ní òṣè ẹ̀rí owó tó ń sàtàr tó ń pariwo tó ń bolo ti fẹ́ léyìí wọ́n kò rọ́bà kẹfì nọ́fìk olùwà wọn sọmọ àkùránì pé wà nẹ́bì lọ́lẹ́ sọ fún wa tí máa pariwo kàn máa ké kàn máa yàgbé ara nítorí pọ́ńsẹ̀ síkèrè torí pé ọ̀rán tí òun yẹn ọlọ́wọ́n ọba kọ́mọ ní pariwo pariwo ọlọ́run o èyí òun sí ìlànà tànẹ́bì sallallahu alaihi wasallam ọlọ́run bá sọ koran tó kílẹ̀ fún ànẹ́bì ni so ìlànà yẹn ni kò tọ̀ tó bẹ́ẹ̀ náà ni o fẹ́ sàtàlátù ni sàtàlátù tànẹ́bì ni kò ṣe àtàlátù tànẹ́bì mọ̀ tó fáwọn sọ̀hábà rẹ̀ ni kò ṣe so kò fún wọn ní sọ̀látù fàtí kò fún wọn ní jawaratu kamali kò fún wọn ní tùǹjì náà kò fún wọn ní dàlẹ́ ìlú sọ̀látù ẹni tó bá fẹ́ ṣe dọ́gbadọ́gba pẹ̀lú ẹ̀sìn anábì sallallahu alaihi wasallam nǹkan yẹn náà lọ́rọ̀ ṣe gẹ́lẹ́ mọ́ ṣe nǹkan ni ṣẹlẹ̀ yìí náà ni ìlànà tí ń jẹ́ pé èèyàn ṣàbòsí fún ẹ̀sìn ọlọ́run àkọ́kọ́ àbòsí náà àbòsí ẹlẹ́ẹ̀kejì ni pé àlàádùn bẹ́ẹ̀ náà ẹ gbọ́dọ̀ wá ṣe dọ́gbadọ́gba láàrin gbogbo àwọn ẹ̀dá ọlọ́run tó dá wá ṣe dáadáa láàrin wo àti ìyàwó rẹ̀ táwọn ìyàwó rẹ̀ bá pọ̀ ṣe dáadáa láàrin wọn ṣe dọ́gbadọ́gba láàrin wọn mọ́ ṣàbòsí kó wọn àbòsí tó ṣe pé ń kálukú náà ìgbà á àbòsí lélẹ́yìí ní àìṣedọ́gbadọ́gba tí ó fojú hàn báyìí pé á àìṣedọ́gbadọ́gba lélẹ́yìí tó mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí i. bákan náà tùrọ̀nà kọ́ra nẹ́bí sọ dé pé ẹni tó bá yẹ aláìṣedọ́gbadọ́gba láàrin àwọn ìyàwó rẹ̀ bá jọ́gbìn dàlùkìyàmà ẹ̀yìn rẹ̀ ìhà rẹ̀ yọ yẹ̀ níjọ́gbìn dàlùkìyàmà yọ yẹ̀ ìyàwó téèyàn ní tó bá kan náà ẹ̀rì kọ́ lọ́wọ́ ọlọ́dún sọ wípé ẹ̀yin tó bá fẹ́ fẹ́ àwọn ojú ẹyọ kan lọ wàyín takhafu an la ta'dilu fawahida tó pẹ́rù bá wọn bá yín tán pé ò lè ṣe lọ́gbàdọ́gba ní lọ́gbàdọ́gba tó yẹ pé yóò fojú wọn báyìí pé ààbò ah, sí eléyìí fawahida fẹ́yọ̀ kan péré náà fẹ́yọ̀ kan bí ọlọ́run bá ti sọ nìyẹn tó bá kan náà al bainal awlad kí o tún ṣe dọ́gbadọ́gba láàrin àwọn ọmọ tí èèyàn bí ẹ̀rí dọ́gbadọ́gba láàrin àwọn ọmọ tó bí kí n tó kú níbi tí ìyàwó yẹn lómi níyàwó ó pa àkáǹtì subhanallah wala tadharuha kalmu'allaqa ó wá sọ di bí ẹni pa aṣọ aṣọ aṣọ tí wọ́n fi ń bora tó gbé kọ́ báyìí kò ní dọ́dọ̀ rẹ̀ mọ́ ìwọ ẹlòmíì ń tún ara rẹ̀ jẹ́ lónìí òun ti òun ṣe ìbùdálù àbòsí kó kù nítòsí rẹ̀ kó kù rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ rẹ̀ àmọ́ ẹni tó pé wọn kọ́ kalẹ̀ wọn ni wọ́n wá kọ́ torí pé wọ́n fẹ́ fẹ́ ìyàwó ẹlẹ́ẹ̀karùn-ún wọn wá ń tọ́ra rẹ pé ìbùdá lónìí Islam tó wọn ò ṣe dọ́gbadọ́gba o tó ò ṣe dọ́gbadọ́gba àbùsí náà nírú eléyìí ń jẹ́ ní Islam tó bá kan náà àjùlù bẹ́ẹ̀nẹ́l aulad ìyẹn gbọ́dọ̀ ṣe dọ́gbadọ́gba láàrin àwọn ọmọ ẹni tó bá jólùbẹ̀rù Ọlọ́run ẹ̀rọ bá ẹ̀rọ ọmọ bá pé bóun ní so dédé yẹn gbọ́dọ̀ débi pé tó bá fún ẹnìkan ní nǹkan kan tó jẹ́ ẹ̀bùn àfi kó gbìyànjú kó fún gbogbo àwọn yòókù náà anabi sallallahu alayhi wa sallam òun ni ó ṣẹlẹ̀ láyé rẹ̀ ọ̀kan náà sàhábà Nu'man bin Bashir ọ̀kan náà sàhábà yìí níjọ́ kan ni Nu'man ní anabi sọ bàbá àwọn ó bùn ní ẹ̀bùn kan gbà tó bùn ní ẹ̀bùn wà lọ fi hàn yá gbà tí rẹ̀ rí hàn ọmọ rẹ̀ wà lọ lè bá ọkọ rẹ̀ wá bí wípé wọ́n nà ẹ̀mọ́ ǹjẹ́ ẹbọ Bashir ǹjẹ́ ọmọ tó fún ní nǹkan yìí ṣé ó dáa báwọn ni àákò sí kẹ́kàn ìgbà tó ọmọ yẹn ṣe dáadáa mo fi bọ́n à ìyá wọn bá ní láti jẹ́ kí n gbà jẹ́ ká dọ́dọ̀ ànábì náà ká lọ lè fi hàn án gbàtán dọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam anábì bí wípé ṣé ọmọ yìí nìkan ló bí ni ó ní rárá o àwọn ọlọ́mọ ń pọ̀ ó ní sí gbogbo ọlọ́wà bùn ní nǹkan bó ṣe bùn ọmọ yìí ó ní rárá o kó òun nìkan lòún bùn anábì ni ah wa inni la ushidu ala jawrin èmi ò kí ń ṣe ẹ̀rí lórí nǹkan àbòsí má wàá fi àbòsí hàn mí má sọ anábì wa ni taqullaha ẹ máa ṣe dọ́gbadọ́gba láàrin àwọn ọmọ tí ẹ bá bí pẹ̀lú tó bá jùlọ bẹ̀rù ọlọ́run yóò ṣe dọ́gbadọ́gba láàrin àwọn ọmọ yóò ṣe dédé láàrin bákan náà yóò ṣe dédé láàrin gbogbo àwọn tí ó bá ń jẹ́ oníbàálò rẹ̀ ẹ̀rí kò ní máa fi ẹnìkan bu ẹnìkan sí ẹ̀rí pé ọlọ́run ọba azza wa jal ó ń ṣàlàyé ọ̀rọ̀ déédéé fún wa dípò pé ọlọ́run ọba ní يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على أن لا تعدلوا فاعدلوا هو أقرب للتقوى olùwọ́bání ẹ̀yin tẹ́ jẹ́ olùgbàgbọ́ òdodo ẹjẹ́ ní tí ó máa dúró déédéé lórí ẹ̀rí tẹ́ bá jẹ́ tẹ́ bá fẹ́ jẹ́rìí ẹ jẹ́rìí kó jẹ́ ẹ̀rí dọ́gbàdọ́gbà bó ṣe yẹ kó rí gangan ní ká ẹ ti sọ so ọwọ́ àìbí tí wọ́n fẹ́ lónìí pé ọlọ́wọ́ ni wala yajrimannakum shana'anu qawmin ala an la ta'dilu ẹ má jẹ́ kí ìkúrira tẹ bá ní sí àwọn kan àbí ìkúrira tó ń bẹ láàrin wa àti èèyàn kan má jẹ́ kó tí ọ débi pé ala an la tí ìwà ní trade fún dọ́gbadọ́gba pẹ̀lú rẹ̀ wà wà máa olùwọ́bá ní ọ̀rìndínlù wà aqrabu lit-taqwa olùwọ́bá ní ṣídọ́gbàdọ́gbà ṣídọ́gbàdọ́gbà ìyẹn ló jẹ́ pé èèyàn bẹ̀rù ọlọ́run ọba kódà lérí ọ̀rọ̀ ẹ̀sìn tó bá rí ẹni tó ṣe pé kì í ṣe mùsùlùmí àmọ́ mùsùlùmí wá fẹ́ ṣàbòsí fún mọ́kùn mùsùlùmí lọ́wọ́ lórí àbòsí yẹn mọ́kùn lọ́wọ́ dọ́gbàdọ́gbà olùwọ́bá ní i'dilu olùwà ní wala yajrimannakum shana'anu qawmin ipe o ẹ̀sìn rẹ̀ ti ń ṣe òwú ọ́ ìwà rẹ̀ ti ń wú òwú ọ́ ó wá rí i pé ó wá jẹ́ pé yíwọ́n lọ́wọ́ máa mú tàbùsí fún lọ́wọ́ ní à ẹ̀mọ́ ti bẹ́ẹ̀ o tó ń sàbùsí fún ẹ̀lẹ́rìn la ta'dilu i'dilu huwa aqrabu lit-taqwa gbogbo ẹni tó ọlọ́run wá ní wattaqullah ẹ̀bẹ̀rù ọlọ́run inna Allaha khabirun bima ta'malun olùwọ́ bá so ẹ̀rí pé ńgbà tí inú àdìsàn Nabi sallallahu alaihi wasallam bí rọra mẹ́nu Bukhari ìgbà tí ọlọ́run bá ń sọ àwọn tí wọ́n rí àlẹ́ àràṣí lábẹ́ tó wà lábẹ́ àlẹ́ àràṣí ọlọ́run níjọ́ tí ọlọ́run bá bá fẹ́ dájọ́ ní ọjọ́ gbẹ̀ndẹ̀ ọ̀kẹ́yàmọ̀ tó ṣe pé gbogbo nǹkan náà ni kò ní níbi tí ó sá sí gbogbo ọmọ èdè èèyàn ní níbi tí ó sá sí lára àwọn tí Ànábì sallallahu alaihi wasallam kọ́ dákọ̀ síwájú ni pé imamun adilun aṣáájú olùdarí tó bá jẹ́ olùṣe dọ́gbadọ́gba tí kìí ṣàbòsí ẹ̀rẹ̀ òun ni gọ́vnà òun ni president òun ni chairman òun ni gbogbo nǹkan táyà máa ń jẹ́ òun ni ó wá ń ṣe dọ́gbadọ́gba òun náà ni director lè ṣẹ́ àmọ́ máa ń ṣe déédéé Ah, olùwà ni irú àwọn ènìyàn níbi sọ̀tọ́lá ní tó bá jọ́ òun àlùkìyàmọ̀ wọ́n wà ní ààyè àpọ́nlé láńlá ni látara ìṣe dọ́gbadọ́gba tí wọ́n ń ṣe sọ́wọ́ mùsùlùmí anébùkátà ká kíyèsí ìṣẹ̀mí ayé wa bí a ṣe ń ṣe dọ́gbadọ́gba láàrin ara wa kódà níbi ọ̀rọ̀ ẹnu ìyẹn gbọ́dọ̀ ṣe dọ́gbadọ́gba ń bẹ̀ níbi ìṣesí ìyẹn gbọ́dọ̀ ṣe dọ́gbadọ́gba ń bẹ̀ má ṣàbòsí fún ẹ̀dá kódà nẹ́bí sallallahu alaihi ànábì ni wọ́n tó bá ní àbòsí kan tó ti ṣe fáwọn èèyàn kò ṣẹ́dọ̀gbàdọ́gba pẹ̀lú wọn àbòsí yẹn ti wá dúró ń lọ́wọ́ rẹ̀ ànábì ni fáliyàtà hẹ̀lẹ́láwò tètè lọ́lẹ̀ tíráì láti lọ́lẹ̀ dá padà fẹ́ni tó bòsí yẹn o yẹn máa ń ṣàbòsí fún yẹn lórí ẹ̀tọ́ yẹn máa ń ṣàbòsí fún yẹn lórí owó kó yẹn máa ń ṣàbòsí fún yẹn lórí ọmọlúàbí rẹ̀ tó bá parọ́ mọ́ yẹn ní ìsìn yẹn ó ṣàbòsí fún lórí ọmọlúàbí rẹ̀ nìyẹn o tó yẹ wá parọ́ mọ́ aburú kan fi wá ṣe àbí yẹpẹrẹ kan fi wá bà látàárọ̀ tó pamọ́ so àbó ṣàbòsí fún òṣèdọ́gbàdọ́gba lórí owó pẹ̀lú rẹ̀ ṣàbòsí fún anábì ní tètè lọ lè gbìyànjú kó ló dá nǹkan yẹn padà kó tó di ọjọ́ gbìyànjú alkèyàmù tó ṣe pé o ò ní rí owó kankan má tó dá padà ń jọ yẹn la malun wala dinar kò sí owó kankan tó fi dá padà mọ́ illa al iṣẹ́ rẹ̀ ni wọ́n wà máa bù níjọ yẹn anabi ní ti lọ lè tíráì kó lọ lè dá padà kódà ńgbà mi a máa fi ọ̀rọ̀ ṣe àbòsí ìgbà mi ìbẹ́sẹ̀ pé ọ̀rọ̀ ló ń sọ tó fi yanjú ọ̀rọ̀ kọ wá kọ ọ̀rọ̀ yẹn mọ́nú àbòsí ni kò sí àpẹẹrẹ ìbẹ̀rẹ̀ ọlọ́run bá ń bẹ̀ tolú ọba ni kúnú qawwamina bilqisti shuhada'a bilqisti tí ẹ̀rí bá ń ṣe pé tó wáyé bí witness lórí nǹkan lọ́lẹ̀ sa lọ́lẹ̀ ṣe lọ́lẹ̀ yọjú mẹ́ kó jẹ́rìí yẹn kọ́rọ̀ fi lè yanjú irú ẹni yẹn àwọn tó dúró déédéé nìyẹn àwọn tó ní ìṣèdọ́gbàdọ́gba nìyẹn so àpẹẹrẹ ìbẹ̀rù ọlọ́run ọba ni o so bákan lára àwọn àpẹẹrẹ tí ìwà ẹni tó bá bẹ̀rù ọlọ́run òun náà ni àṣìdìkù òdodo ẹ máa gbọ́ ọ̀rọ̀ òdodo lẹ́nu ẹni yẹn gbogbo gbà òdodo lẹ́ẹ̀ gbọ́ kò ní máa tanyàn kò ní máa ranyàn kò ní máa gàyàn níbi à ń ga ni à ń tì síwájú ni subhanallah kìlí yìí ṣe wà o ìyá kan tàn nífà ẹ sòdodo fún tó ẹkẹ ṣe wára tó ba ayé jẹ́ tó sì jẹ́ káyọ̀ ó di bó ṣe dàyà ara rẹ̀ ní pé ìmọ̀ tán ni àìní òdodo sọlùmí yóò rí ẹni tí ń ṣe ìbàjẹ́ ó ń rìn ìbàjẹ́ ó ń wọṣọ ìbàjẹ́ ń sọ̀rọ̀ ìbàjẹ́ ń múra ìbàjẹ́ so àwọn tí wọ́n sì súnmọ́ wọ́n sì rí wọn sì ní sàn kankan sì ní sàn kankan so wọ́n sì mọ̀ pé ní ti ń ṣe yìí kò dáa so irú eléyìí kì í ṣe nǹkan tó bá a mọ̀ ìyẹn gbọ́dọ̀ jẹ́ olódodo ẹ̀dá so òdodo yẹn ó ní í ṣe pẹ̀lú kíyàn ní òdodo níbi ìgbàgbọ́ yẹn kókó imán kò ní òdodo nínú gbàgbọ́ rẹ òdodo gbàgbọ́ ni pé ń tó gbàgbọ́ má gbé pamọ́ fáwọn èèyàn gbé pamọ́ fáwọn èèyàn tó reason kankan tó bá gbàgbọ́ pé eléyìí ò dáa so tó dọ lójú tó lè prove rẹ nínú ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn ara tó bá yé jẹ́gẹ́ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ afáàmì yóò mọ̀ sọ fún ikọ̀ àánà mọ̀ pé nǹkan yìí ọ̀dà àwọn pé kò bá a mu ṣùgbọ́n àwùjọ yìí ń kọ́ wọ́n gbọ́ pé afá kan bẹ̀ ara àwọn afá àgbà ní orí afẹ́fẹ́ táwọn ní ìfínní dákọ̀ rẹ̀ ṣe nìyẹn kò sí láyé mọ́ ọ̀kan náà àwọn ọmọ kiri wọn ń ṣàlàyé rẹ̀ pé nílùú lọ́rin yìí náà nífa ike wàlá ó jáde síta gbangba gbangba báyìí lọ́ sọ fáwọn èèyàn ń jọ yẹn pé dàlẹ́ ìlú tẹ̀ ń ka yé ọ̀dà ẹ̀ má kà á mọ́ wọn ní báwọn ará lọ́rin ṣe kó tì nìyẹn nọ́mbà kóòtù nọ́mbà hàn lèmọ̀ nọ́mbà ń bu nọ́mbà ń sépèlè ń hmm. afábádákẹ́ kọ̀sùn kankan náà ẹ̀rì àwọn yẹn ti bẹ̀rẹ̀ sí ń kà lọ́nà takọ́fà yẹn bá dúnjọ yẹn bá ṣe bu tóun náà dúró pé àní mọ̀mọ́ kẹ́tì ń sọ sẹ́ẹ̀ tó o lè ṣiṣẹ́ kọ́ lọ́n ti pinlẹ̀ kó ti pa náà kíní yẹn sàmúgbàtà fún òdúró tì afárá ara ajá okò mbẹ ọ̀sídìkù wàláhì àsídìkù fìlì ìmáà ní tó bá gbàgbọ́ o gbọ́dọ̀ jẹ́ kí òdodo wà mẹ́ pé tí mo gbàgbọ́ ni mo ń pèsè náà ní ń pèpè sí yìí sì máa pèpè sí ni kul ad'u ila Allah ala basiratin ana wa man ittaba'ani olùwà ni wà nẹ́bi sọ fáwọn èèyàn bí mo ń pèpè ila Allah mo ń pè yín lọ síbi ẹ̀sìn ọlọ́run ala basira pẹ̀lú tó dá mi lójú tó yé mi kó dodo ni ó clear sí mi tó gbogbo ẹni tó bá fẹ́ ṣe wà sí mi rí nìyẹn tó bá fẹ́ pèpè sí jẹ́ kó clear sí ọ ní gbangba ní kọ̀rọ̀ tó wẹ̀ pé òdodo tí mo fẹ́ náà ni mo fẹ́ pẹ̀ yín yàn sí kẹ́bílẹ̀ ṣe oríire so as-sidqu fil iman so bákan náà as-sidqu fil fil fil fil qalbi bákan náà nínú ọkàn rẹ gángan ó gbọdọ̀ tún ní òdodo nínú ọkàn rẹ so ọkàn rẹ gbọdọ̀ òdodo gbọdọ̀ wà nínú ọkàn rẹ kó jẹ́ pé tó ń sọ kò yàtọ̀ sí ti ń jáde tó wà lọ́kàn rẹ yàtọ̀ sí ti ń jáde lẹ́nu rẹ̀ subakana ọ̀sídìkú délé sàn ìtàwọn rẹ̀ náà jíkúrúdú máa jáde ń bẹ̀ máa pààrọ̀ máa pààrọ̀ subakana ọ̀sídìkú fẹ́lẹ̀ afọ́ẹ́l gbogbo iṣẹ́ rẹ̀ tó bá ṣe náà jẹ́ kí òdodo kó máa jáde ní àpẹẹrẹ tó máa fi ń dá olùbẹ̀rù ọlọ́run bá mà náà ni àwọn nǹkan tí à ń kà yìí sòkè yàn jẹ́ olódodo ẹ̀dá òrèkọ́lá kí irọ́ wá jẹ́ tí ó gbéyẹ̀ tí ó sì fún yàn lálàáfíà tí ó mú ọbọ nínú wàhálà wàhálà kí yàn parọ́ so apẹrẹ ìbẹ̀rù ọlọ́wọ́n bá ní so abẹ́rẹ́ ọ̀hún kọ́ mọ́ṣà tí ní olùbẹ̀rù rẹ̀ so síwájú kí n tó parí ìbánisọ̀rọ̀ ti tiẹ̀ níyì tí mo fẹ́ pe àkíyèsí wa sí public lecture kan tí ó wà ní ọ̀la tàbí ní ọ̀túnla ìdílélà ní ọ̀túnla so àwọn obìnrin nìkan náà ni wọ́n pè síbẹ̀ àwọn obìnrin nìkan náà ni wọ́n fẹ́ kó wá so àwọn ọkùnrin náà pè àwa so àwọn obìnrin ni wọ́n pè so kódà wọ́n ṣe débi pé wọ́n gbé wọ́n ṣètò ọkọ̀ kalẹ̀ kódà kó bá ṣàwọn lẹ́sàn-án àdéhùn náà sí hà àwọn ni wọ́n gbé ìjókòó wá sí ìkàlẹ̀ fún àwọn obìnrin tí wọ́n jẹ́ bí èdè sẹ́mínà ni èdè sẹ́mínà àwọn afá jàǹkàjàǹkà mẹ́rin àwọn ni wọ́n wà síbẹ̀ ni wọ́n wà bá wa sọ̀rọ̀ àwọn obìnrin náà ni ọjọ́ bí mo ti ń sọ so ní masjidu darul hadith náà ni ní ọjà gbọ́ọ̀rọ̀ ṣẹlẹ̀ tá a bá ti débi ọjà gbọ́ọ̀rọ̀ níbi ìyànà ìsàlẹ̀ kókò ká dúró ń bẹ̀ ṣùgbọ́n ìdílé ńlá lágùn mẹ́sàn-án sí aago mẹ́wàá àbọ̀ ní wọ́n fi gbé aago mẹ́sàn-án àbọ̀ sí aago mẹ́wàá àbọ̀ náà ni wọ́n fi wọ́n fi gbé àwọn tí wọ́n bá fi ọkọ̀ gbé débi ìjòkó yẹn lẹ́yìn aago mẹ́wàá àbọ̀ ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n ní kó wá ó bá ṣe débẹ̀ fún ara rẹ̀ so kẹ́lẹ́ lọ sí Sanusheu street tẹ́ bá ti débẹ̀ kẹ́ béèrè mọ́sálásí Darul Hadith inshallah bẹ̀rẹ̀ ni wọ́n fi lẹ́kṣọ̀ náà sí àwọn ustaz mẹ́rin tí wọ́n ṣe lẹ́kṣọ̀ fún wa Sheikh Abdulgafar oníwèrèdì sheikh abdullah ajikobi abu fawzan sheikh abdulrafi aminullah subakana sheikh ibrahim uh, badmus dasuki so àwọn ni wọ́n ṣe lecture fún wa so bí nílá tí ó wà ní ká gbìyànjú kí a wá síbẹ̀ àwọn obìnrin ni mo ń gbòyìn tẹnu mọ́ àwọn obìnrin ni ọkùnrin máa wà o so níjọ tẹ̀yìn ọkùnrin ń bọ̀ ní ọ̀tọ̀ kọlọ́n kọ́ ṣáàjì kí tí a gbọ́n lẹ̀ kọlọ́n kọ́ jẹ́ kí ó wúlò fún wa àwọn tọ́pìkì oríṣiríṣi náà làwọn àfáà yìí ni wọ́n treat tabari àwọn tí a bá ní ìbéèrè síwájú kí táìmù tó kó tó tán tó àwọn kọ̀ọ̀kan tí wọ́n lè bẹ̀rẹ̀ àbí táìmù tán tó rí nílà tó bá di ní ọjọ́ mẹ́jọ àbí lẹ́yìn ètò tó kí a mọ̀ pé àwọn kọ̀ọ̀kan tí wọlé sọ̀ mọ́ ọjọ́ ti lọ sọ yẹ pè mí sí orí nọ́mbà mi zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine Abdulfatah Sarumi òní ó ń dágbére fún wa pé.